الحمد لله حرم على الساحرين حرم على الساحرين الفلاح ويقول سبحانه وألقي ما في يمينك وألقي ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن الله الساحر láyọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀pìdán olóògùn tábà ń pèyàn ní olóògùn títí pé oògùn lílo orí fífọ́ ìbà inú ọrùn náà òun lágbàlérò àmúlòdùn lágbàlérò dápẹ́ ní àṣà àyọ̀ káníọ̀ ní jèrè òun lẹni tó ń ṣe idán aṣẹ́fẹ́ òun tá lè pè ní ẹ̀tànjẹ a tún lè pè ní ìmá àyàwòrán ẹ̀hún tí ò rí bẹ́ẹ̀ ìdán yìí tí máa ń wáyé pẹ̀lú pípẹ àwọn ohun kọ̀ọ̀kan àbí kéèyàn sì di àwọn nǹkan kọ̀ọ̀kan àbí kọ́ máa pẹ́ ọkọ̀ tó já pé tó bá padà ṣe kíní yìí yóò lápa alẹ́lẹ́ àbùdá ni yóò lápa lára yóò sì lápa alẹ́lẹ́kọ́lò lórí ọ̀sán ó kọ́ sí kù kó jáde pẹ́ni tí wọ́n bá ṣe kí ní tàbí ní ṣẹ́yọ́lù sí o lè rún tọ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ń tọ̀ ó lè sínwín oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ gbogbo àwọn tí ń ṣerú nǹkan báyìí àwọn onítọ̀ àwọn òní jẹ́rì ìdán nǹkan tó rinlẹ̀ nínú Al-Qur'ani ní ibi ìdán ní àkíkọ̀ nǹkan tí máa ń wáyé tí sì máa ń tẹ̀lẹ̀ ó sì lè dáhùn tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá yọ̀ǹda bẹ́ẹ̀ ọlọ́run bá sọ̀hánà sọ wípé واتبعوا ما تتل الشياطين على ملك سليمان وما كفر سليمان walakin ash-shayatin kafaru ọlọ́run lè rí àwọn ẹni ẹ̀ wọ́n tẹ̀lé ohun tí àṣetáni kà fún wọn kí ló àṣetáni kà fún wọn ó jẹ́ oyé wọn gbogbo láàrin ẹ̀sìn máa ń wí láwùjọ wa ń sìn sẹ́nìkan wá ní dúkìá because àwọn èèyàn gbà pọ́lọ́run ní máa ń fún yẹn lówó ọ̀tẹ́ǹdì wọ́n lè ní a ah, iṣẹ́ bíríkìlẹ̀ èèyàn wà kọ́lé lábẹ́ àà ah ẹni tí ọba mọ bí sí ẹgbẹ́ rẹ ti là yọ sáré kú àà onírìn àjò tó rí kọ́dọ̀ gbọ́gbọ́ amọ̀rin àjò rẹ àwọn sẹ́kẹ̀ndẹ̀rẹ́ báyẹn máa ń fojú rí náà rẹ̀ láwùjọ wọn gbà pé yẹn lè rí kẹ̀kẹ́ sí láyé ìgbìn ẹ̀ máa ta wóró bò ọba rẹ̀ tó ń ta kóró ń gbó nísìn tó bá kọ́lé wọn ni àà ọ̀rọ̀ wá rìn kúrin ẹsẹ̀ rẹ̀ ni kóróńgbó à tí fi máa ń pààyàn lọ di kóróńgbó ni nígbà táwọn ìgbésí ayé táwọn ń lò lọ́wọ́ ní ìsìyàtọ̀ sí tànà láwọn àdúgbò màlé koróngbó èdè ọpá yẹn lọ́bẹ̀ ìkọ́sọ̀ wá fi mú gbogbo nídìí òfin níjó ní àti fi mú gààrí àmọ́ láyé lóde lónìí ó ti di nǹkan ìpanu tó wá gbọ́ ipẹ́ nìkan bẹ koróngbó mà ní ìta ọkọ̀ òun lọ bá dẹ́dà wá fún wa ní oṣù wọn tẹ́bà àwọn ọmọ tẹ́tìlù ṣẹ̀yàfún inú alamúlìkì Sulaiman àwọn èèyàn wọ́n tẹ̀lé ohun dáṣe tá ní ké fún wọn lórí ọlá tí ń bẹ fún anẹ́bí Sulaiman pé kìí ṣe lásán ẹgbọ́sọ̀ kùsọ̀ òdìdí anẹ́bí ọlọ́run ó nínú òbó wà ó ní rìsáàlà ìhun tó bá dẹ́dà sí máa ń ṣe fáwọn anẹ́bí rẹ̀ ni pé ohun tó bá wà fẹ́ nìkan táwọn èèyàn nẹ́gà eléyìí tó ń já nẹ́bẹ̀ lọ́n tí ẹ pọ̀ ju ti yín lọ àwọn èèyàn lè gbà tó bí agbóhun tó kọ́mọ̀ jù lásìkò nàbí láyé àwọn ìṣà tó jù ní ìtọ́jú ẹni tí bá gbádùn ọwọ́ ajá sí pé ó bù háyà èyí tó wá lágbára nù tọ̀dọ̀ tiẹ̀ ni pé ẹni tọ́jú olójú pápá nàbí láyé mbẹ ojú sì nínú ọba ti fọwọ́ ra báyìí ojú ọ̀hẹ́ ń tọ̀ wọ́n dẹ̀rí mẹ́wàá ẹni tí ò gbádùn tẹ́lẹ̀ ọba ti fọwọ́ ra báyìí ń tọ̀ wọ́n gbádùn tí ẹ pọ̀ tó dá táwọn kan bá fẹ́ máa wò fáwọn kan ni wọ́n ń tọ́jú èèyàn because àwọn èèyàn ń pọ́lọ̀ àwọn èèyàn nínú ẹbọ nítorí ìtọ́jú gbà ẹ̀ tí wọ́n bá ti wá rí zanẹ́bì ẹ̀rín sàlẹ̀ sọ́ládọ̀ sàlám tọ́pọ̀ wọ́n lè fọ́lọ̀ rẹ̀ àwọn ẹni yìí fọ́lọ̀ ohun tá a ní kà fún ọ lórí ọlá sùlẹ̀ wọn gbà kì í ṣe lásán ọ̀tẹ̀ ń diri ṣé yóò lọ ọba dẹ́dà ni wọ́n mọ̀ káfàrà sùlẹ̀mánú walakinna shayatina káfàrù nàbílẹ̀ sùlẹ̀mánú alayhi salatu wassalam kò sáyé nígbàgbọ́ àmọ́ àwọn àṣeétáàmì ni wọ́n sáyé nígbàgbọ́ yu'allimuna an-nasa as-sihr àwọn náà ń káwọn yẹn lóògùn ogun awọ́rò ogun aluwo ogun amúfẹ́ ogun fẹ́ ogun péyà ogun osólẹ̀ ogun náà lè yí táwọn ọmọ yahoo ń ṣe yẹn o ìmídẹ̀ tí wọ́n parọ́ pàwọn ìtajà fẹ́ ìbò ni wọ́n ni ọ̀ọ̀mùn tó ti pẹ́ nílé ni ọkùnrin ni ó máa múra bí obìnrin fa yọba máa tọ́sí sọ́ọ̀fẹ́ ohun yọba ibẹ̀ fẹ́ ìbò ọ̀wá lásán ìbò ni ọba lóhun ọkọ̀ ọkùnrin fa ọkùnrin bí ọ̀dámọ̀ rí ni ọba lọ wá àwọn oògùn tó tóru ní òfin sàákì ìbò yọ kódà wọn lẹ́lómi bá sí irun yẹn dójú ẹ̀ báyìí ọgbà ó ti lọ́wọ́ èbó èbó tún wà wá nàìjíríà rí ó dẹ̀ sẹ̀rànù pẹ̀lú ẹ̀ náà ń tọ́ wá nàìjíríà ẹ̀rí ọba adẹ́dà ni wọ́n mọ̀ káfàrà Suleiman ọ̀làkín dẹ̀ ṣayàtí iná káfàrà nàbílá Suleiman aleyhisalatu ọ̀sàlá kó sí kúfò ṣùgbọ́n àwọn àṣírí làwọn sí kúfò yóò fọmá ọ̀nzìlà àìlànìmọ̀lẹ́kẹ́yìrì ìbàbílà haruta wa marut àti wọn tí wọ́n sọ kalẹ̀ àwọn mọ̀lẹ́kà méjèèjì ní bàbílà ní haruta àti marut ẹ̀rí ọmọ yóò alìmọ́ni mi ní ahadin hatta yaqula innama nahnu fitna ọlá tẹ̀kọ̀ ẹnìkan ní lọ́dọ̀ wọn tí wọ́n sọ fún un fẹ́ kọ́ àfi kí wọ́n máa sọ fún pé wàhálà làwọn àdánwò níwáwọ̀ máṣá ìdí gbàgbọ́ ẹ̀kọ́ sẹ́ni tí ó máa kọ́ iná tí ò ní aláìní gbàgbọ́ ìkọ́sùn òun náà ní ọjọ́ lọ́hùn èèyàn kọ́dọ̀ kẹlùmí ọba ilẹ̀ fi àfàìsé ní orí bẹ́ orí fi tọ́lọ́hùn sí mọ́ àfàìsé ní orí bẹ́ kọ́dà tó yẹ wí fún paracetamol gan wọ́n lọ́wọ́n ti ṣe ṣe rù paracetamol yóò gbẹ̀ fọ́rí ni àjẹbí náà ní àwọn tó máa ń polówó lórí rédíò ní wíkúwí ni wọ́n sọ ọlọ́run ló lè sọ pé gbógun ṣiṣẹ́ ìyẹn lè máa lóògùn tí ó gbádùn wọ́n sì lè lóògùn ní ìrànà fún ìyọ́ntọ̀ wọ́n dẹ̀dẹ̀ lálàáfíà gbogbo ẹni yóò tọ́ bá ti wá dọ̀ wọn wọ́n máa sọ fún innama nahnu fitna wala takfur wa yata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi àti ká wọn tòun tí wọ́n ṣe ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi àti idán pẹ̀lú ìran méjì tó pín sí ìran tó kó gbogbo ọ̀rọ̀ ọdún sínú àníkà tó ń pè ní as-sihru al-haqiqi idán tó ti tọ́ ń lọ bá lẹ́dà ń sọ níbi báyìí ẹ̀rí fa yata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wọ́n á ń lọ sọ lọ́dọ̀ àwọn ẹni nǹkan máa fi ṣe fìràkù wọ́n mọ̀ àwọn àfáà kan jẹ́ lọ́dọ̀ àfọ́ ní fìràkù níyẹn bá lọ sí wọ́n tó gégi kan níbi ìgbà tí fi ń gbé bi ọ̀nà ilé mọ́gàjì nísàlẹ̀ mẹ́ ẹ bá oríṣiríṣi èso níbẹ̀ àwọn èso náà ni wọ́n lè láwọn lọ kàn nìkan mọ́bẹ̀ àwọn lọ di oyún kan mọ́bẹ̀ àwọn lọ sọ àwọn méjì kan pọ̀ ọ̀kan bá tó wá jọ kan báyìí ó ní obìnrin kan ní àbí ọkọ kan ní ìyàwó rẹ̀ ọ̀fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ dára lòun fẹ́ lọ kò sí adídìfẹ́ rẹ̀ tó wà lé rẹ̀ ó fẹ́ pé rọ́lẹ̀ pa aṣẹ́wó làwọn ènìyàn ọ̀yẹ̀tà àlàmúnà mi nìhúmá mọ́ yóò fọ́rọ̀ fún ẹbí hì bẹ́ẹ̀ náà ní wọ̀sá òjè wọ́n lọ kọ́ lọ́dọ̀ àwọn àwọn ènìyàn ní àwọn harrods àti maroons wọ́n tún wọ́n àgbójúlógún ògùnmọ̀já sóbòdì lọ́gbẹ́ à já ah, ṣe ṣe lóòótọ́ ìwọ náà gbọ́dọ̀ máa sọ pé ò tó ọya ṣe tọ́ bá tó bẹ́ẹ̀ à ah, yóò ṣe ó lè mú ọtọrọ òdó dọ́gba àìmá wí bẹ́ẹ̀ ọ̀ndọ́lọ̀ wò ẹ̀ ṣìkẹ́ ah, lọ gbogbo ohun tó bá ní ọya máa sa gbogbo ẹ̀wá ó lè sá tí ó mọ ọ̀rẹ́ mi rẹ̀ ń mí bó ṣe ń sọ yẹn náà ló ní ọmọ وما هم bìdọ̀rí به من àhàdé ìlàbí ìlúlá wọn ò lè fi náà yẹn ṣe àìdá fẹ́nikẹ́ni fi ní ẹnikẹ́ni lára àti pẹ̀lú ọ̀dà ọlọ́run ọ̀yẹ̀tà àìlàmúnà mọ́ ọ̀yẹ̀ tó rò hùn ọ̀láyẹ̀ ń fà ọ̀hún àyẹ̀ ń lọ kọ́ ohun tí ó ní wọn lára tí ó lè wúlò fún wọn tẹ́ni tó bá já gbọ́n tó lọ kówó ẹ̀rà láyé yìí ogun ní ẹwà àwọn tó ń sóògùn yẹn kìí san fún wọn ẹ̀wọ̀n bí ọ̀fọ̀ táwọn ẹ̀mà kan wọ́n ní kìí san fíìsì àwọn gẹ́gẹ́ lé san tí ọ̀sẹ̀ fún ẹ̀yìn náà sàkẹ́ rí ní pé àgùntẹ́rẹ́ ah, ah, ọ̀pá tó ìsídà kí ní ìta fún ọ lọ́nà ẹ̀ni ẹwọ bí tó ti bẹ̀rẹ̀ ogun ó bẹ̀rẹ̀ ogun àwúrí láti bí ọkàn àkùkọ nígbà òkú ń bẹ ọbọ sórí àgùntàn nígbà òkú ń bẹ ọbọ sórí ẹlẹ́dẹ̀ nígbà òkú ń bẹ ọbọ sórí èèyàn ọlọ́la àmọ́ tí ó kùn jẹ́ bọ́ yóò rí àlùjọ̀nù olókùn tí ó jẹ ẹwà àrìjà ah, mo ṣe rí lánàá náà tó rí àtìjẹta ọ̀yàtọ̀ ẹlẹ̀mí ní wọ́n pa gbogbo nǹkan tí sì ń tí ayé ọba dẹ́dà àwọn náà ti máa mọ̀ dájú pé lọ ibi ni wọ́n lọ fún wọn rà tó bá kó yé wọn ilé haram ìwọ̀n wàhúwà ní kàdá ìrìn ìdùnnú nítorí pé anábì sọlá àsálà ọ sàlàyé àwọn asábọ̀ àlùmọ̀ bìkọ́ wọn ni ìṣẹ́nibó asábọ̀ àlùmọ̀ bìkọ́ ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje kó lè kó parun báyẹn tí yàn bá sanwó fẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ká ní méjì mẹ́ta ọ̀dàbọ̀ àṣẹ kí èèyàn kọ kí èèyàn ṣe ìwọ ni ò a sọ̀rọ̀ oògùn lílò fún ara òlé o ṣùgbọ́n gbogbo àwọn oògùn tá a sọ yẹn oògùn owó awóró òṣólẹ̀ àlùwó àmúfẹ́ àfẹ́rí ni wọ́n ti máa ń wí ní o àrùn ìjúmọ́fẹ́ náà fáwọn èèyàn ní àwọn tìró orí burúkú pé tó bẹ ilé báyìí tó bẹ rẹ júmọ́bì yọ tẹ̀lé ni ìfẹ́ lòun náà àfọwọ́gbá tẹ̀lé ni àfi nǹkan bá ní sọ̀rọ̀ àwọn èèyàn ń sí gbẹ́rẹ́ sí di ìsàlẹ̀ ètè tí bẹ́ ń sàlẹ̀ ní báyìí níbi ìjagbọ̀n wọ́n sì gbẹ́rẹ́ bẹ́ẹ̀ sọ́wọ́ sí kan yọ́pàá hún la yóò wí nǹkan fún yẹn ètò ń dọ̀wọ́n ó sì rí bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí orí burúkú ni gbogbo ẹni tí ń ṣe wọ̀n ní jèrè أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل المغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 ìwọ ni dáadáa ń sọ yà ọ́ ó sì lè sọ èèyàn di ẹni tí ó jáde kó nú ẹ̀sùn ọ̀kọ́dúnlá ẹ̀ṣọ́ ìdán wàsílà ní ilẹ̀ ṣerúgí wàlùkò alwasailu laha ahkamul maqasid ọ̀nà tá a bá tọ̀ débi nǹkan ìdájọ́ ibi tá ń lọ yẹn náà gbogbo ṣògùn ṣògùn láwọn oògùn dáadáa nì yóò bá yẹn débi téèyàn ní bọ́lọ́run mọ́ ẹwúrú àtẹ́wò tọ́lọ́run bá lọ́yọ̀ ṣèṣì níṣù oríṣiríṣi ọ̀rọ̀ kò sí nǹkan tó là wá tí wọ́n fi dá àwọn ẹni gbogbo ojúmọ́ là ń láàyè gbígbàdúà ó tún bọ́ sásìkò gbígbàdúà tí kọ́lọ̀ ní ọdá ọ̀padà wọ́n sì dá ọ̀padà àyẹni ògùn bẹ́bẹ́ nìkẹ́ táwàyé tó tẹ̀lé wọn ní ọba lọ ní òun ní ọba sí gbà òun ní ọba gbà yọ mọ̀ pé nǹkan ju nǹkan lọ kí ni ìtàwọn ẹni yìí tí ọba dáhùn ni àbí èèyàn lọ fẹ́ ṣùgbọ́n tó bá dáhùn ọwọ́ àti pọ́rọ́ fẹ̀yẹ́ mẹ́ o ṣùgbọ́n ah tó ọlọ́run lọ́mọ tí ó kẹyìn ọ̀rọ̀ ìbádálà ìwọ ní o gbogbo adáàtúrò fún ọdẹ fẹ́ dọ́gbọ́n tẹ́rẹ́ ọjọ́ orílẹ̀ lómi wo ọmọ ohun tọ́lọ̀ ń pín fún nínú àkọọ́lẹ̀ ìgbà àà àà ọmọ ìwọ́ lọ́kọ́lé láì táwọn èèyàn kan bá dé ọ̀dọ̀ mi ní odò òun bẹ́ẹ̀ tí yẹn bá rẹni tó nílé yẹn ó ń tọ̀hún ní ìyíkè níyàwó mi bí tọ́jú orí rẹ̀ kéré ọmọdé àásọ̀sọ́ ya máa bọ̀ wá àbúrò wa ó kéré pápátá yẹ́rùsùnkùn mọ́ yẹ ṣáwọ́ ti rẹ̀ hisab súnmọ́ ànígbàgbọ́ bẹ́ ah, ọmọ yẹn ti kéré jù tó ni máa ń kójọ fún yẹn àyẹ̀tí wọ́n dẹ̀ wọ́n rí pé hẹ̀ kìíní yìí rẹ̀ ru ó láì pé màálù lọ fẹ́ wo owó lọ ọmọ kékeré láì pé wúrẹ́ lọ fẹ́ wo owó lọ ọfẹ́ wo kìíní kan owó lọ ọfẹ́ wo àjẹbí owó lọ ṣùgbọ́n torí àìmọ̀ wa ọgọ́rọ̀ ń àwọn tó lóyé torí àwọn aláṣọ gan wàhálà tẹ́lẹ̀ omi ń ṣe ní lọ́lọ́run ní ọlọ́run wá tún wọn lérè lórí ẹ̀ báwọ̀ ilé tí mo ń gbé bẹ́ẹ̀ ilé náà ó bò háyà ẹni ẹwà fi mí sílé yẹn níjọ́ tí wọ́n sì lé ní ọ̀fẹ́ nínú àwọn àfáà tí wọ́n pè tọwọ́ àti wájú ah tó àdúrà náà lẹ́yìn tó bẹ́ẹ̀ fi kọ́ yìí àwọn náà sì ń tàdọ̀ ẹ̀rọ ayé lónìí iná ìní kíkọ́ náà yẹn náà máa ń sọ ó dà ìwọ̀n tó fi ṣe wá sí nìyẹn wọ́n ní ẹ̀hún dọ́kà ní ìsìn afẹ́ gbọ́lẹ́kọ̀ ni mo ṣe òmùkọ́ dímọ̀ tó ní tó àfáà lágbájá tàbẹ̀dù àfáà kìíní tó ọlọ́run náà lẹ́ tẹ́ẹ̀fì rírú eléyìí kọ́ àwọn náà sí fásitì àjọ ọba ṣe sùhánà rọ̀bíkà ọparí wá sí ní ìwé ìlọ̀pọ̀lọpọ̀ náà sọ pé òun náà sì máa jáde sọ́rọ̀ ọ̀rọ̀ òun yóò ní kókó wá gbọ́ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu ẹni ọba lọ bá ẹ ń wò kí ni ó ṣẹlẹ̀ àkọsẹ̀jáyé wọn ọ̀bọ̀ owó ìwọ̀lẹ́ lọ́lọ́wọ́ lágbá wọ́n ni àà ìdánẹ̀ tó dá ọ ìyá rẹ̀ ní ìyálé bẹ́ẹ̀ ni ìyálé ní burú àà ọwá sí kó láyé àkótó kó láyé ló ti ẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ kó láti àríyí ẹ̀fọ́ padà Àbárí mọ́lẹ̀ àgbésẹ́yìn ilẹ̀kùn àwọn èèyàn ní dáadáa tọ́ bá dé lọ́wọ́ àfọ́sílẹ̀kùn ah, yẹn àkílódé ah, tí mo lè yàn lè sílẹ̀kùn sí ó ti mọ ohun tó jí ilẹ̀ ọ òdodo ló sì sọmọ yẹn pé ọmọ sí kálùjọ tó máa bú lọ lórí wọn ní òdodo rí àsomókè àrìmọ́lẹ̀ àjùsínú àrò àjùsínú odò la ilaha illallah فصدقه بما يقول ọba gbẹni ẹ lódodo pẹ̀lú ojú sọ ìṣẹ́ báyìí ló ṣe ọba ti ṣe ó rí fọ́rọ̀ rẹ̀ ó ṣe ń dìdí mo ní àlágbà lódodo ọ̀kọ̀dì káfàrà bímọ ó ń tilà alá Muhammad ó ń bọ̀ òun ti di kékeré tí wọ́n tó kàlẹ̀ fáwọn ẹni sọ̀rọ̀ rẹ̀ kódò jíṣẹ́ ọlọ́wọ́ bá ti nẹ́fúyò rẹ̀ bàtẹ́ àtàbíjẹ́ kì í sara wa wọ́n dẹ̀ ní gbólóhùn dání sọ̀rọ̀ láti àwọn àgbẹ̀ ìsàmìnà ìṣàrà ìlà àmẹ̀wọ̀n ọkọ̀ ọmọ bíi ذلك الشخص كفر أي كبيرة من كبائر ليس منا من تطير أو تطير له في سراوة أنتم جاجي مية يقول أفيت فارو وما نسيبه قبل الإسلام àyẹ̀wò làwọn ti sin wọ́n ti modernize àyẹ̀wò làwọn fi sí nísì kẹ́lómi ó tó kú gẹ́ ó tún sàtọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ ẹ máa dọ́dọ̀ àpá òkè ẹ̀gbọ́n ẹ̀bá fẹ́ gbé ìgbésẹ̀ kàrí méjì lẹ́yìn rẹ̀ àwọn jẹ́ bí ọlọ́run lásìkò àìmọ̀kánmọ̀kán tí wọ́n ẹyẹ lọ máa ké mọ́ láti ké mẹ́yẹ sùn tó ti báyìí tọ́ bá gbọ́ sùn ọ̀nà ọ̀dà ni ẹ yọ lọ ibi tọ́fẹ́ lọ tọ́ bá gbọ́ sùn ọ̀fẹ́ lánìyàn ọ̀fẹ́ lánìyàn ah ń tọ́wà náà ọ̀rọ̀ ìyàwó rẹ̀ kí ní ṣẹlẹ̀ pa rẹ̀ ta ni ò ní púpẹ̀mù pa ìyàwó ní wa ta ni olóhun ò ní púpẹ̀mù pa ìyàwó àgàgà wa dá kó ìyàwó pípọ̀ jọ tí ò ní sí ìyàwó kẹ̀kẹ́ tí ó ń sì díẹ̀ nù wọn bóyá yóò rọ̀ jù ní àbí yóò tutù jù ní oòrì ìwọ́n ní bàbá fún kẹ̀kẹ́ ìwọ́n lọ́lànà fún ọyẹ kọ́ ah àṣẹ nìkan ní owó nìkan bá ti mú ọkàn sọ ni pé mo ti sọ sílẹ̀ àfá ẹjẹ́ wí jáde máa lè jẹ́ wí sókè níjò lẹ́kú àfá níjò lẹ́ fẹ́ kú mo ti mọ kẹ̀rí wá yẹ̀wò yẹn iye owó tẹ́ẹ̀bà ti sọjọ́ tẹ́ẹ̀kú yẹn máa sẹ́rà ìdí sẹ́rà ti lè sọ fún mi kò ní ìdí kọ́sẹ̀ ìwí ní kọ̀rọ̀ ẹ̀yìn náà sì lè pé kọ̀ mọ́ kankan ni kazab àwòsàhàrà àbẹ́ni àwọn míì kò sí wọ́n lọ sí fún mi àgbà ti jáde sọ́rọ̀ rẹ̀ ẹ sọ fún onírin ọ la ilaha illallah ah wọ́n ní kọ má lọ sí aláàrẹ ó sì rẹ bàbá rẹ̀ ọmọ òsì bẹ̀ fún ọ ní bàdá ń ṣẹlẹ̀ nísìn ẹlòmí ó bímọ bí méje gbogbo kò tí ó bẹ́ẹ̀ lè fẹ́ ní ẹjà gan lọ torí kọ̀ sọmọ kẹ́kẹ́ tó wúlò nù ẹlẹ́jẹ́ náà ọmọ tí wọ́n máa ń ṣe ọmọ òun ò bàbá rẹ̀ wọ́n ní pọ̀gbọ́dọ̀ lọ wà láàrin tí kò ní rẹ̀wọ̀ gbogbo ohun tí bá ti mọ̀ náà wà fún tíṣẹ̀rí àṣẹ lófin ibi ni àtẹ̀gùn dẹ́ni ẹni wọ́n dájú bá fún ẹbá ń sọ fún kèé sí igbọ́rọ̀ àti jáde sọ́rọ̀ rẹ̀ ní o ọ̀gbọ́dọ̀ fọ́mọ ọ̀yọ́ kí lọ sọmọ ọ̀yọ́ fún àìpẹ́ fẹ́ kọ́ wá ń sẹ́yìn gẹ̀ẹ́sìmánì ìjìnà ẹ jẹ́wọ́ kọjá sí pé ẹ lè ọ̀yọ́ àti rìn jìnà ni wọ́n ní fọ̀gbọ̀dọ̀ fọmọ tí ń bẹ lájò torí ìkíni ẹ̀sán gọ́bà wà ń bẹ̀ kágbọ́ ọ̀ sàhàrà àdẹ́ni tó sóòrù ọlọ́sájò ìdá ọ̀sọ́hìrà aláwọ̀ àti wọ́n fi fún ìdádọ́lọ́ ẹ̀yẹn rúsìn ọlọ́wọ̀ àwọn oníṣẹ́ láàbìyàn wá wà wọ́n ní bóò láti kọ́kọ́ sọ́ra fún tọ́kà wá ní ẹjá dún ní máa zùkárù sọ́ra wà ní mọ́sá àzíkìrí láàárọ̀ àti nírọ̀lẹ́ òun lọ́kàn ẹgbẹ́ ní orí balẹ̀ ọ ìbádàlà òye ká máa rí nú wà yíkẹ́ nìkan nínú àwọn aláìdúródọ́gbọ́n máa lérí sí wa kíkàn yóò sì dáhùn lára yìí ọyọ́ górí bẹ́ẹ̀ ọyọ́ kọ́ máa wò sí ah, àfáà yẹn náà ń jáde sọ́ba rẹ̀ ni ah, ah, gbogbo ògbìyànjú tàǹsẹ̀ láti jọ́yìí àfá àlọ́mà fi jáde kọfàájú wàhálà kan wọ́n tó lè fi rí bẹ̀rù náà nìkan àná ẹ̀dùn dọ́gba kásì tẹ̀ra mọ́ al-azkar fi sọ́ra wal masa ẹwọ́rọ̀ ìdánù sọ́lá sọ́lá ayatul kursi pé tó bá débi tó sùn faqra minalọ́hì hafidun ò ní sálẹ̀ má rẹ̀ tó sọ látọ̀dọ̀ àlá wọ́n láyẹ̀ kọ̀rọ̀ bá nìkan ṣèyọ́nù àtà tó sì bí ha àṣetánì ò ní súnmọ́ ẹ̀ títí sílẹ̀ òfin mọ́ bàbá ayẹ́ta kò sí ìfà òjò bẹ́ẹ̀ ìgbádọ́lọ́ ìyẹn rúfin ọlọ́ bẹ́ẹ̀ náà ni bísmìláhì lẹ́bi láyé dúró máa sí ní ṣe ìkọ̀fẹ́ ọ̀sùn wọlé àfẹ́sàmá ọ̀rọ̀ sẹ́mi ní alẹ́ tí ẹ̀ máa ti mẹ́ta láàárọ̀ mẹ́ta nírọ̀ ipa wọn ò ní káyàn wọn ò bá ṣàgùgù bẹ́ẹ̀ lọ kò dẹ̀ nígbàgbọ́ lórí ẹ̀ àti àwọn òmìnkẹ̀lì máa ti láhì dàmáàtì ní ìmọ̀ àkọ́là mẹ́ta láàárọ̀ mẹ́ta nírọ̀ ipa wọn ní káwọn ọba ti wá délẹ̀ kọ́bọ̀ láti ẹlòmíì ní àbúkú fẹ́ níbi tá a dé ètò ìnira ni àfa ọ alárẹ́ nìkan ó gbẹ́bọ lọ́sẹ̀ kẹ̀kẹ́ ta lọ́sẹ̀ kẹ̀kẹ́ mùsùlùmí sì ni o àti ìbí lọ́rọ̀ tí sọ pé ọwá bẹ́ẹ̀ ni àfa ọ ẹ̀dá kan dá ń bí lọ́rọ̀ ẹ̀ẹ́dùn òbí ní gẹ́gẹ́ náà ẹ̀yin lẹ mọ́ tó ṣe ìsọ́fẹ́ fẹ́ bọ́lọ́kẹ́ náà rọ̀ ìtẹ́ bá kú lórí ẹ̀sàgbákò nìyẹn orí burúkú tó tóbi báyìí wọ́n láì ṣòro sí dé báwọn èèyàn tó sọ wọ́n lọ́ọ̀rẹ̀ ẹni wọ́n bá kàn lọ́mọ ṣùgbọ́n ìṣòro yẹn tí wọ́n bá ti fi díẹ̀ múlẹ̀ yìí fẹ́ hàn ọlọ́wọ́ kìíní yẹn nú gbóò ni wọ́n sì ṣe máa mọ̀ ẹni ìfọ́yá bí fi ní máa ní ó sì lóògùn tó máa lọ ọgọ́rọ̀ àwọn tó ń lò ó lẹ̀ lómi lọ́ndrẹ́n yẹ̀sì kó tó kò láyé diabetes lóní ọgọ́rọ̀ àwọn ẹni tó ń lóògùn tó ń lò ọlọ́run fi àgbáríkà sí ẹlòmí ń pẹ́ láyé jẹ́ kó tó kò láyé ní ẹjọ́ dàgbà tí ẹ̀yìn wọ́n wá di ẹ ó lè gbé kìíní kan jáde gbogbo nǹkan tí wọ́n máa ń lò pátá wọn ni wó ló kò sí ẹ̀bí yíra padà rárá wọ́n sọ fún yẹn wọ́n sọ fún yẹn ẹ̀ka ní ọbẹ̀ rẹ̀ pé ṣé kìíní yóò ní nídìí ká ṣe rú kíá báyìí kò nídìí kan ṣe lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ àfáàjà torí ilẹ̀ asáfi ṣẹdí ọ̀gọ̀rọ̀ náà àwọn àwọn ẹnìkan àwọn òwú tí kí ẹ̀mà sọ pé ẹnìkan sí kìníkan sí yẹn tálẹ̀ mọ̀ tó sí àwọn èyí tó bá ń rí tracy wà bí irú ladid ọkùnrin burúkú kan báyìí tó sàídẹ́ sójì sí ọlọ́run sallallahu alaihi wasallam ìyẹn ò sì dín kẹ́kẹ́ kù nínú nùbúwà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam torí pọ́ yùkẹ́yàlù iléyìí min sihrihim annaha tas'a bá wọ́n fi àwọ́kùn dé jò ní jò ní ó dẹ̀ dàbí ejò lójú nàbí láyé Mùsá alayhi salatu wassalam tó sì ìjà nàbí rẹ̀ kù táwọn náà bá dúó dídé because of tẹlẹ̀ fẹ́ tó lórí jù ọ lọ òun náà lànà bí wà ọkùnrin labidu yẹn ó sì lọ mú irun òjíṣẹ́ ọlọ́run oṣù kọ́kọ́ ọlọ́jú sínú odò tó jìnà ó gbòkúta lè mọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run dẹ̀ máa ṣe bí fáwọn ń ṣe nǹkan wọn ò sì ṣe nǹkan kó tó ní bí àwọn màláíkà padà sọ ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí wọ́n padà fẹ́ nìkan láti ẹ̀kọ́ lọ mú kinní nì jáde ní odò wọ́n sì ka ìrọ́bì nẹ́ẹ̀sì àti ìrọ́bì ọlọ́run sì ní àkọ́kọ́ òun ni pété abá mọ́ pété àti fèsì kìíní ní ká yọ ni o ká bá jẹ́ pẹ̀lú aladikar pẹ̀lú arúkìá àwọn míì tún gbé nǹkan míì wọ arúkìá àwọn ọ̀dọ́ ni mo tálọ̀ míì ká ọ tàbá ń sọ pé arúkìá ti ṣàrìyá òun ni almu'awwazatu àwọn mu'awwazatu tó àwọn bákanáà ìyẹn tún lè léwé sídíò ẹláàánú ọlọ́run ọba ọlọ́run ọlá ènìyàn àbí ọlọ́run ọba sọ̀hánà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìtọ́dá torí ẹ̀lọ́gà ọlọ́run dákun má jẹ́ kí ọwọ́ àwọn òkèdá májẹ́ ọ̀tẹ̀ wa ọ̀ má jẹ́ pa àwọn ọkà wa ọ̀ má jẹ́ pa àwọn ọkà wa ọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n ti kọ́wọ́ bọ̀ lára tí kan náà fi wọ́n lákàlákà ọlọ́run dákun ti kàn gbádùn wọn lálàáfíà ọ̀ ọlọ́run tí wọ́n bá mi jẹ wọ́n lálàáfíà ọ̀ ẹni tí ti ọ̀jẹ́jẹ́ tó ṣe fà ìgbádùn náà ni ọlọ́run dàkú já gbádùn já lálàáfíà ọ̀ ọlọ́run já gbádùn já lálàáfíà ọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa